ẹ ibi tí wọ́n ti Ogun State náà ọmọ Ogun State ẹ mọ̀ ọmọ Ogun State náà. ó yá èèyàn kan láti kọ́ àwa náà lórí ẹ̀kọ́ wa irọ́ fẹ́ kọ́ àwa náà lórí ká mú lọ́lé ó yá ẹgbà ẹgbà ẹgbà ẹ fún wa lórí tá máa mú lọ sí ẹ máa mú lọ́lé ó yá kíákíákíá. àwa náà rèé a ò jù bẹ́ẹ̀ lọ àwa náà rèé a ò jù bẹ́ẹ̀ lọ àwa náà ń ṣe bẹ̀rẹ̀ rẹ̀ sọ. Èdè ìlú ọkọ̀ ló wá kéré tó.